ضيف لا جناح على من وليها من يأكل منها بالمحروف أو يطعم صديقا غير متمول فيه وفي لفظ غير متأثل الحمد لله وصلى الله radiyallahu anhuma. hadithu yìí ó dá lórí ohun tí a ń pè ní al-waqfu fil islam ọ̀pọ̀lọpọ̀ wa la máa gbọ́ waqfu àbí ní kéwulẹ̀ yorùbá wọn a pè é ní wákàfí ìtumọ̀ eléyìí ni pé nínú àwọn ọ̀nà téèyàn máa fi ti nǹkan dáadáa síwájú tí ó níran kan pé bọ́bá dálì kìyàmà kó wọn lọ bá ládàá rẹ̀ arọ ọ̀nà kan náà àwọn ọ̀nà yìí là ń pè ní kíni àlùwọ́kùfù ohun tí a ń pè ní wọ́kùfù ní kúkúrú òun làwọn àlùfáà sàlàyé rẹ̀ pé tahbisul asli wa tasbilul manfa'a tahbisul asli wa wọ́kùfù náà ọ̀dà gẹ́gẹ́ bíi sàárà ṣíṣe àmọ́ sàárà àti ṣetọ́ yàtọ̀ díẹ̀ ni ìyàtọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀yàn bá fẹ́ fi gbogbo odidi ilé ṣe sàárà ó lè fi ṣe sàárà bẹ́ẹ̀yàn bá sì ní wákìfù rẹ̀ mo fẹ́ ṣe ìyàtọ̀ tí ó wà ń bẹ̀ ni pé tahbisul asli wa tasbilu al-manfa òun ni pé yẹn wà ní ilé yìí bó ti wà yìí o wákìfù ni ìyẹn ni pé nìkan ò gbọ́dọ̀ á wọn èyí jogún rẹ̀ àìbúyàn àmọ́ gbogbo ntí ń bá ń jáde ń bẹ́ẹ̀ wọ́n fi rẹ́ǹtì ni wọ́n fi ṣe nǹkan kan ni ntí ń jáde yẹn lèyìn ó ní wọ́n máa wá ná sí ojú ọ̀nà tọ́lọ́n ìtumọ̀ wákùfù nìyẹn ló fi yàtọ̀ díẹ̀ sí sọ́dákọ̀ àbí sàárà gbogbogbò ní kúkúrú tàbísù al-asli wa tasbilu Wakfu yọ wà láyé rẹ̀ ńkọ́mù tí ń bá wá ń jáde ń bẹ́ẹ̀ òun láàmà ná síbi tẹ́ni ó ní àná sí láàmà wá ná sí ọ̀pọ̀lọpọ̀ kó tó di pé ọ̀làjú dé ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí nínú wákùfù báyìí ni wọ́n ti máa tọ́jú wọn ọ̀lẹ́rìí ẹlòmíì tó bá kọ́ mọ́ṣáláṣí tán ó lè tún wá kọ́ bí àwọn ṣọ́ọ̀bù àbí nǹkan nǹkan rẹ̀ ntáwọn ṣe ni pé kélé yọ ọmọ ẹjẹ́ wákùfù fún kínní fún mọ́sálásí ààrẹ lómi ti ń ṣe bẹ́ẹ̀ fún lè kéwú téèyàn bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní Mẹ́kà ní Mẹ́dínà àwòkọ́fù pọ̀ ń bẹ́ẹ̀ ẹlòmíì ó ní wákùfù tòun yìí o gbogbo ẹni ọba wá hajj àbí wọn múra tí ò rí owó tí ó ná òun lòún fi kalẹ̀ fún níta wá pè ní wákù ni pé n tó gbé kalẹ̀ ni ọmọ ẹbẹ lọ títí láyé àní fọwọ́ kàn àmọ́ tí ń bá ń jáde ń bẹ̀ ni a máa wá na síbi tó mẹ́nu bà pé nǹkan báyìí ni kẹ́ máa na sí ní kúkúrú yìí là ń pè ní wákù ntọ́jọ́ mọ́dájọ́ rẹ̀ wá ní hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhuma asọ́ba umaru ardon bi khaybar abdullahi bin umaru ń gba hadithi yìí wá nípa bàbá rẹ̀ tó bí tí ń jẹ́ umaru bin al-khattab ó ní asọ́ba umaru ardon bi khaybar umaru rí ilẹ̀ kan ní khaybar ara àsàlìbù lárúbáwá nù ní abálẹ̀yìn asọ́ba ardon ọwọ́ rẹ̀ tẹ ilẹ̀ kan ọ̀rà ni o wọ́n bùn ni o. wọ́n pín nínú ganima ogun ni o gbogbo rẹ̀ ìtumọ̀ asọ́ba Umaru ardan bi Khaybar. فأتى النبي صلى الله عليه وسلم عمر وابا النبوة محمد صلى الله عليه وسلم يستأمره فيها ọfẹ wa gbà sẹ ń paarẹ lọ́dọ̀ anabi yasa amiruhu fiha. فقال يا رسول الله إني أصبت أرضا بخيبر lam usib malan qattu huwa anfasu indi minhu. umar wa sọ báyìí fún anabu muhammad sallallahu alaihi wa sallam ní khaybar ọlọ́run jogún lẹ́ẹ̀kan fún mi ń bẹ́ẹ̀ ìwà ní owó kan àbí nǹkan nìkan tọjọ́ ńlójú tó níye lórí jù lọ rí láyé fíkìwò hadithi yàrá bi tí ó ti jáde nìyẹn o ẹ̀wò bí Umaru ti kó tóóró fa nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ yìí ní pé èèyàn máa ní property èèyàn máa lówó èèyàn máa ní nǹkan ní Umaru ní lam usib malan qattu huwa anfasu indi minhu ń lówó kan rí ń ní property kan rí tọjọ mi lójú tó níye lórí ju ilẹ̀ yìí lọ. fama ta'muruni bihi kí lọ́ọ́ pa ńlá sẹ́kẹ́ bó ní kí n ṣe ń pa ẹ̀. àkọ́kọ́ fíkìwù hadith yìí ni pé káwọ ayé alukur'an kẹrí mu bí ọlọ́run ti ní a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ọlọ́run lè lè rí oore gbà bẹ́ẹ̀ bá ń la dálẹ̀ ń fẹ́ bẹ́ẹ̀ bá ń fẹ́ yọnu ọlọ́run hatta tunfiqu mimma tuhibbu inú tẹ fẹ́ràn tẹ́ fi máa ná inú tẹ fẹ́ràn. ìyẹn ni pé bẹ́ẹ̀yàn bá tiẹ̀ lóun fẹ́ ṣe wákùfù ó ṣe sàárà ó yọ zàká kò gbọ́dọ̀ wá jẹ́ pé ń tíwọ náà ò lè jẹ lọ́ọ́ máa fún aláìní àbí lọ́ọ́ wà ní eléyìí wọn fi ṣe àfi lójú ọ̀nà tọ́lọ́run bẹ́ẹ̀ bá wa kọ́lé ilé tí ọ̀dà tọ́fẹ̀ wó kó ipò ń lọ́wọ́ ní èyí ò ní ẹ fi ṣe wákùú àbí mọ́tò tí ọ̀dà náà àìmọye mọ́tò tó ní èyí ò ló ní ẹgbẹ́ fún lè kéwù wọn máa lò kọ́ bá a mú ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látara àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam Umaru lòun ò ní pọ́rọ́pátì míì tọ́jọ́ òun lójú tó níye lórí tó julẹ̀ yìí lọ òun gan lòun wá bá wà nẹ́bì pé bóun ní kóun ó ṣe ń bẹ́ẹ̀ òun lòun fẹ́ fi lẹ̀ láti fi wojú rẹ̀ ọlọ́run eléyìí náà tún bẹ́ẹ̀ nù ayé àmì inú alukur'an kẹrí mi bẹ́ẹ̀ ọlọ́run ti ní wàlá tayammamul khabisa minhu tunfiquna walastum bi akhidhihi illa an tughmidu fi ńgbà tó ọlọ́run sọ̀rọ̀ sọ́dákọ̀ ọ̀rọ̀ sàrà ọ̀rọ̀ zàká ọlọ́run tún ké sí wa ń bẹ́ẹ̀ oni wàlá tayammamul khabisa minhu tunfiquna ẹ má jẹ́ ọjọ́ pé ìtì ọ̀dà èyí ń lẹ́ wàá yọ kalẹ̀ fún sàrà èyí ń lẹ́ yọ kalẹ̀ fún sọ́dákọ̀ àbí zaka látàyà mamul khabitha minhu tunfikun kọ́dà kọ́ra ni tún dùn etí ó fi yé wa walastun bi akhi ntí o pé bí wọ́n bá nà sẹ́yìn náà ẹ̀ nígbà illa an tughmidu fi àbíkẹ́ fojú bí ìgbà tó pé bí ìgbà tẹ́ ẹ̀ rí lẹ́ẹ̀kan gbẹtọ̀ ńgbà tá a rí mi gbogbo ńtọ́ bá jẹ bí ọlọ́run lẹ́yìn ẹ̀ pé ìhun ni ọmọ fi ṣe sàrà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ṣé kéèyàn ó mú un tọ́ da nínú àtọ́ rẹ̀ kó fi ṣe sàárà ọba lànà nẹ́bí mu. àṣekéyìn owó sùn nínú tọ́ dáa jù nínú ilé rẹ̀ nínú tọ́ dáa jù nínú mọ́tò rẹ̀ ó fi jọ àwọn sọ̀hábì anábùwà Muhammad wa sallam. ẹnu pé kákan pàkíyèsí wa ìsìláàmù ṣẹ̀ríà ìsìláàmù ìwọ̀ntúnwọ̀nsì ni kìí ṣẹ̀sìn àṣejù lọ́nà kìíní àbọ́nà kejì. eléyìí ò túmọ̀ pé ni ó wá ní mọ́tò kan mọ́tò kan yìí náà ni àwọn ọmọ rẹ̀ ó gbé lọ ọjà mọ́tò kan yìí náà ni bí wọ́n bá fẹ́ lọ kíyàn àbí wọ́n ń lọ ṣe nǹkan kan náà wọ́n ó gbé lọ kọ́ wa ní mọ́tò kan yìí náà lòun ó fi ṣe sàrà ìsìláàmù ọ̀kọ́ wa bẹ́ẹ̀ àmọ́ ní ó pé méjì ó pé mẹ́ta ó pé mẹ́rin àbí nǹkan míì náà ó dáa kọ́mọ yìí pé ìtì ọ̀wá tó ti bàjẹ́ àbí ìtì ọ̀dà mọ́ òun lèyàn wá pé òun lọ́kàn ní sàrà àmẹ́yìn wọn ò pé ntí a bá ń lò fúnra wa táàsì ní míì kéèyàn wá pé èyí ń lò ò ṣe sàrà ìtumọ̀ eléyà rí nu hadithu ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ti ń pọ̀ káàkú tọ́wá ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ owó nílẹ̀ yìí òun ò sì lẹ́nìkan tí ó jogún òun illa binatan wahida ọmọbìnrin kan náà lòun ní tí ó jogún òun. afa atasaddaqu bi kulli mali ṣé n fi gbogbo owó mi ṣe sàrà ọmọ yòókù lọlé ọkọ ọkọ rẹ̀ ọmọ náwó lé lórí kí là wí ànàbì ni la àìsè bẹ́ẹ̀ ó ní afa atasaddaqu bi nisfi mali ṣé n dá sí méjì ànàbì ni la má ṣe bẹ́ẹ̀ àfa àtàfọ́dàkù bí fúlù sí máa ní tẹ̀ǹdà sí mẹ́ta ìgbà wọn là nẹ́bí sẹ̀sẹ̀ wá ní ilà fúlù wà fúlù sù kẹsìr wà fúlù sù kọ́dà fúlù sù náà pọ̀ anabi wa sọ wa justify tó wíwọn anabi ni innakala antada warasataka agniya khayrun min antadahum alatan aw fuqara yatakafafuna an ọlọ́lá ọ̀dà fún ọ káwọn èèyàn rí ọ kó fi wọ́n ní sílẹ̀ díwọ̀ bá tiẹ̀ sí láyé mọ́ lẹ́ni títí ń bẹ lọ́wọ́ wọn ò tó wọn jẹni tí ọmọ wa kiri ilé onílé kì í máa tọrọ jẹ lọ eléyìí ní fi ń yé wa pé ẹ mẹ́jọ á sì gbọ́ èyí wọn ò tún máa pé ní kéèyàn ó kó nira bá rẹ àbí kó kó nira bá àwọn èèyàn rẹ ọmọ ni ìyàwó ni àtàwọn míì tí wọn bá dìpẹ́ǹdì lórí ẹ̀. eléyìí ni àlàyé ń pa ntí Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu tó ṣe. tọ́yì fama ta'muruni bihi ìwà nabi sallallahu alaihi wasallam àṣẹ wo lọ́ọ́ pa mí bó ní kí n ṣe. قال إن شئت حبست أصلها وتصدقت بها النبي محمد صلى الله عليه وسلم لو عمر ننتيوسي ليتو ديوفين انتان كني وقف لوني أريكم باموني كني تعريف وقفي tahbisul asli wa tasbilu al-manfa'a ọ̀nà la nabi wi sallallahu alayhi wa sallam in shi'ta tó bá fẹ́ bẹ́ẹ̀ habasta aslaha ó lè dé ìpìlẹ̀ owó ìmọ̀lẹ̀ tó yẹ pé kò ní jẹ́ títà kò ní jẹ́ búnbún ò ní ẹnìkan tó yẹ pé òun nìkan ni ó gbé lọ tó ti gbé lọ tán tán àmọ́ ó jẹ́ ọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ títí láéláé watasaddaqta biha ntí ń bá wá ń jáde ń bẹ̀ lọ́mọ fi ṣe kínní lọ́mọ wá fi ṣe sàrà ìtumọ̀ wákùfù nù. ntí ń jójúlówó wákùfù gan ilé ni ilẹ̀ ni mọ́tò ni kò ní kú ò ní ààyè rẹ̀ ntí bá wá ń jáde ń bẹ̀ láàmú ná sójú ọ̀nà ntẹ́ni ó ṣe wákùfù bá ní ẹ̀ máa ná sí torí pé wákùfù ní kínní ó ní májẹ̀mú ara májẹ̀mú rẹ̀ náà òun láṣẹ kanu hadithi yìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní ghayra annahu la yuba'u asluha wala yurathu wala yuhabu òfin mẹ́ta nù la yuba'u asluha àìtawakfu gbogbo ntí ó lè ọlọ́run ní jẹ́ kí èèyàn rà padà sí ibú kò sí ní tó lè bá àyàn tó yẹ pé ní ìjọ wàá ronú kàn ní pé ah gbàtí ọ̀wá sí nǹkan kan mẹ́yìí tá a ṣe ń wá fún un náà à la yuba'u asluha wala yurasu gbogbo ẹni tí bàbá rẹ̀ àbóbi rẹ̀ abẹ́nìkan bá sì ti sọ pé nǹkan báyìí mo ti fi ilẹ̀ fọlọ́run wákùfù ọmọ kan gbọ́dọ̀ wá ní ìbá wọn ni wọ́n ṣe wá fún gbà wọn wà láyé àwa ti jogún rẹ̀ la yurasu wọn èjogún wákùfù o ìyẹn ni pé ní wákùú ò ní sínú tẹ́ kà kún ogún tẹ́yìn ó pin ntẹ́yìn bá ti fojú ayé rẹ̀ sí ní wákùún lillah la yurathu ànábì la ìjogún ẹ̀ o wala yuhabu àìsí bóyá èèyàn wá ní pé ibi wákùú náà ni wọ́n máa ná fáwọn aláìní náà ní jẹ́ ń bu aláìní níwọ̀n náà àà. Ah, ah ìtumọ̀ wákò ní tí ó máa bẹ lọ títí láéláé aláìní tòní aláìní tọ̀la aláìní ẹ̀yìn ọgọ́rùn ọdún lópin ìgbà tó bá ní kí wákò ní ọ wà nílẹ̀ nínú tó pé mùsùlùmí púpọ̀ ni ó pé ju àmúyàn ẹ̀bọn nìkan lọ bọba ti habusu asili bá nẹbi ti kọ́ wa sọlọ sọlọm ntí wọn jáde bẹ ọmọ wa kan generation lẹ́yìn generation ìtumọ̀ wákò nù gbogbo ọ̀nà tá àlìjáde náà ó fi rọrùn ọ̀là nẹbi ń wa yìí sallallahu alayhi wa sallam kọ́lọ̀ kọ́ mọ́sá àfihàn lọ́rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. قال فتصدق بها عمر في الفقراء وفي القربى وفي الرقاب عمر wá gbọ́ bí Ànábì ti wí sallallahu alayhi wa sallam عمر ní ọ̀dà ilẹ̀ yìí ó ọjẹ́ wákùn ntí ń bá wá ń jáde ń bẹ̀ ẹ̀dá kò ń bẹ̀ ní ntọ́ba jáde ń bẹ̀ tẹ́ ta wọ́n bá yẹ pé bí wọ́n ti ń filẹ̀ rẹ́ǹtì ni ẹ̀fì rẹ́ǹtì ni owó tí wọ́n bá wá pa ń bẹ̀ ẹ̀ máa wá nà sí i ibo ni Umaru ni wọ́n nà sí fil fuqara àwọn aláìní wa fil qurba àtàwọn fámìlì wọn wa fil qurba fíkì wàhádìsì yìí nù. ǹjẹ́ yẹn lè ṣe sàárà fún fámìlì rẹ̀ ǹjẹ́ yẹn lè ṣe wákùfù fún fámìlì rẹ̀ èsì ni pé náà torípa hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun ni à ń kà yìí kọ́dà anabi jẹ́ oyé wa pé sàárà tó ṣe fún fámìlì rẹ̀ láàdá méjì lónìí sọdakọtun wasilatun bó ti wá nù hadith nù sọdakọtun wasila ọgbàládà bígbà tó ṣe sàárà sàárà ta náà ni ẹ̀kejì ni pé ọwọ́ àgbàládà ẹni ó ṣe kíni ẹni tó da ẹ̀bí pọ̀. gbogbo sàrà àtẹ̀yìn bá ṣe fún mọ̀lẹ́bí rẹ̀ láàdá méjì ni láàdá sàrà àti láàdá ìdá ẹ̀bí pọ̀ ara ẹ̀kọ́ tó yẹ ká kọ́ náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lónìí níbi tí society wa ti fún mọ̀lẹ́bí nítumọ̀ tí ò dáadé yọ́yà lọ ṣe fún ara àta ni bí ọmọdé wọn mọ̀ pé onírúurú lọ́wọ́ gbogbo eléyìí àwùjọ táwa ń gbé lọ́sọ̀ọ́ dì bẹ́ẹ̀ ó sì yẹ ká tún ṣe bóyá gbogbo ní ti ń fa tó fi dàbí ìgbà tó gbà bí fámìlì da kìí fẹ́ràn yẹn àìsírù nǹkan báyìí náà ni bọ́bá ipá ti tó bọ́lọ́run àtànẹ́bí ti tó láti lẹ̀ ní gbogbo yìí táwa ń sá fún kò ní sí bẹ́ẹ̀ nípa báyìí òfin ọlọ́run àti tànẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀fà ààyè gba kéèyàn ó ṣe sàárà kò ṣe wá kódà kó yọ zàká fún tani fún mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ni àyàfi ń bẹ́ẹ̀ o tó bá dọ̀rọ̀ zaka torí pé zaka sàárà ń zaka àmọ́ sàárà àti zaka yàtọ̀ zaka ní dandan sàárà dandan ẹni zaka ló níbi téèyàn gbọ́dọ̀ yọ ọ sí tọ́lọ̀ ti pín inú alukur'an kẹrin ẹ̀yìn owó suratu tawba aya sixty inú alukur'an kẹrin ọlọ́run ti sọ àwọn tó ní zaka àyàfi tó fi wá wà ń bẹ̀ ni pé alẹ́ yẹn lè ṣe sàárà fún mọ̀lẹ́bí tọ́yì bàbá tó bíyàn nínú mọ̀lẹ́bí ni àbí kèsè nínú mọ̀lẹ́bí ìyá tó bíyàn ọmọ téèyàn bínú ìyàwó yàn ọkọ yàn sẹ́yìn pé gbogbo mọ̀lẹ́bí làwọn eléyìí náà tọ́ gbogbo àwọn tí mo kà kalẹ̀ yéèyàn gbọ́dọ̀ fún wọn zàká ìyá yàn bàbá yàn ọmọ ẹni ìyàwó ẹni ọkọ ọ̀tọ̀ ńbọ ìyá àyàn <laughs> bàbá ọmọ lọ́kùnrin àbí ní obìnrin uh, àtìyàwó yàn ọkọ ò sí mbẹ obìnrin tí ó bá lágbára kó yọ zàká ó lè yọ fọkọ ẹ̀ kódà yóò tún ní láàdá méjì bí ẹni ó ṣe sàárà fún mọ̀lẹ́bí náà kí ló fà á ntọ́fà ni pé ẹ̀rí pé dájọ́ sẹ̀ríà bó ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ kò jẹ́ kọ́kàn dàrú torípa wa ni sòsáìtì ti wá sọ ọ́ lòdì kò sí bí ọlọ́run ti ní kóbìnrin ọ̀nà kọ́bọ̀ lórí ọkọ rẹ̀ kọ́bọ̀ báyìí pé wọn náà fifty fifty àbí wọn náà ibi wọn náà ń ṣiṣẹ́ àà kò sí nínú òfin ọlọ́run wàláì bóbìnrin bá jẹ́ bílọ́níà tọkọ rẹ̀ sì ń ka fifty thousand thirty thousand naira lóṣù ọkọ yìí ló ní responsibility kí ni wọ́n jẹ kí ni wọ́n wọ̀ bil ma'ruf léyìí tí ó ṣe déédéé tí wọ́n mọ̀ láwùjọ tí ò ní ga jù tí ó sì ní sékínì tí ò ní kéré ju òfin tọ́lọ́nà. bàbá wa róbìnrin tí ó wá jóbìnrin rẹ̀ òun ló lè wá decide fún rẹ̀ pé a ah, mo gbogbo wàhálà tẹ̀ ń ṣe ẹ̀ tí ìsanwó léwé àwọn ọmọ ẹgbà ẹ lọ́ọ́ fi ẹni wọn lọ́ọ́ san àbí kò ń gun oko fáwọn ọmọ pé bàbá yín lówó léèwé yín ní obìnrin renu ọ̀dà obìnrin tí ń bá ń ṣe bẹ́ẹ̀ àmọ́ nípìnlẹ̀ ṣẹ̀rí òpin dandan ni o bó tilẹ̀ wù kóbìnrin ó ní owó tó èyí ń lọ́fà lóbìnrin fi lè yọ zàká fún ọkọ ẹ̀ gbogbo àwọn tá a léyìn ò lè yọ zàká fún yìí àwọn tó ṣe pé túláàsì ọgbọ́dọ̀ náwó lé lórí ni ìyàtọ̀ wọn nu òbí yàn ìyá àti bàbá ọmọ ẹni ìyàwó ẹni túláàsì ni èèyàn gbọ́dọ̀ ntí wọ́n jẹ ntí wọ́n nà ntí wọ́n wọ̀ túláàsì lélẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá ti lágbára mani kùránì wá wúde liyunfiq du sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq ẹ̀wù bọ́lọ̀ ti ṣe tí ò rújú rárá man qudira alayhi rizquhu ẹni a bá ṣe agbára kọ́ra sáfúlẹ́ẹ̀tì ẹ mọ́tò láti ẹ̀ pé gíní làwọn ẹ̀yà kìíní ń wọ̀ èèwọ̀ ni gbogbo ẹ̀ lọ́lọ́run ti sọ kalẹ̀ mọ̀nkúdìrọ̀ alayhi rizquhu ẹni a bá fún díẹ̀ falyunfiq mimma nínú díẹ̀ tọ́lọ̀ fún ni náà ni kò ti ná kọ́má gbáwìn àmọ́ lìdún fífi sáà tí ń mẹ́ńsáà tì yìí ẹni ọlọ́run bá fún lágbára gíní èyí ṣe tó ń ra sáfúlẹ́ẹ̀tì fáwọn ìyàwó àtọmọ rẹ̀ ọba mu ìlú sa'atin min ọlọ́ọ̀lẹ́ni a bá fẹ́ fún tá a gbà á láyè fún ẹ wo ta'birul Qur'an ìlú sa'atin ẹni a fẹ́ tiẹ̀ min sa'ati yìí níbi fífẹ́ òun náà ní kí kò ti nà wàmán ẹni a fún tá a fún tiẹ̀ bá a ti fún òun ní náà ibẹ̀ náà ní kò ti nà nípa báyìí níta fi yà lọ́bẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ sàárà ó díẹ̀ láwọn ìdájọ́ kan fún zaka ara àyàtọ̀ wọn nípa àwọn kan ń bẹ tí èèyàn ò lè fún ní zaka ìyá àti bàbá ọmọ àtìyàwó ẹni àmọ́ àní kò sí kíni kò sí ọkọ ń bẹ kọ́dà ó lẹ́rìí anábọ̀ Muhammad sallallahu alaihi anábì ti wá àti fáwọn obìnrin pàtàkì jùlọ tó bá dijọ́ ọdún bá nàbí bá bá àwọn ọkùnrin sọ̀rọ̀ tán bilali ọwọ́ àtẹ̀lé anabuwa muhammad sallallahu alaihi wa sallam yọ lọ sí wáàsí tàwọn obìnrin fún wa anabi wáàsí wáàsí fún wọn jọ kan pé ẹ̀yin obìnrin ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ nínú ná obìnrin pọ̀ mẹ́ ọlọ́run fi hàn torí náà nínú tí ó yẹ kẹ́ ẹ máa ṣe ni pé ẹ máa ṣe sàárà anabi sọ bẹ́ẹ̀ fún wọn jọ̀hún báwọn obìnrin ti wá gbọ́ tí wọ́n délé ìyàwó abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu bó ti wá délé ọwọ́ jíṣẹ́ fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ pé báyìí là nẹ́bí wí fún wa lónìí sallallahu alayhi wa sallam mo sì mọ bí owó ti mọ ní ọwọ́ rẹ̀ wọ ọkọ mi a sì kí n bẹ lọ́wọ́ mi ju tiẹ̀ lọ sàárà tí mo wá fẹ́ ṣe yìí bí anabi sallallahu alayhi wa sallam èyí tí ń fi kó kú lọ́ọ̀ta tí mo lè kó fún ìwọ náà torípa àwọn tí ń lọ kó fún bí rẹ náà ni ni wọn. ìyàwó dáadáa oníkàkọ̀ pé ńgbà nẹ́bi ti wí ni a fún un lọ́ọ́ bí anabuwa muhammad sallallahu alaihi wa mas'udi náà wàá dá padà sí pé a bal fàtíhà àǹtí ìwọ ni ọ lọ bó ti wá nù hadithi wọn pé a ń gbé pé wọ́n lọ ṣe ìwọ ni ọ lọ bí anabi sọ̀rọ̀ sọ̀lọ̀ fíkìwò hadithi kan bẹ́ẹ̀ ni àṣekèsè wọ̀ ní àfa kìíní obìnrin wa ń béèrè fatiwa lọ́dọ̀ àfa kèsè wọ̀ kóbìnrin ọ lọ bí àfa kí ọjẹ́ òǹsúnná nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń tilẹ̀kùn mọ́rí àbí ẹ̀bí kátẹ́nì kò ní ti rí wọn gbogbo yìí ń lè wọ̀ àmọ́ ordinarily àbó ní nọ́mbà àfà lọ́wọ́ pé àfà kò yíwọ̀n ètè wọ̀ Ibn Mas'ud ó wí bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ní òun á gbéra bóun ti wá gbéra bóun ti dójú ọ̀nà anabi sallallahu alaihi anabi wa nulẹ̀ òun bá tún pàdé arábìnrin kan ní tóun náà jó ẹ bó ti wí o ní hajati hajatuha bó ti wà nù hadith náà nù hajati hajatu ntí mo bá wa lòun náà bá wa tí wọn ò sì dá pàdé tẹ́lẹ̀ ọlọ́run méjèèjì àwọn wa bìláàlì wa jáde sáwọn àwọn wa sọ fún bìláàlì pé ẹ máa wo ẹ̀kọ́ níta bá wà ní lọ́ọ́ bá wa wí fún ànábì sọ̀rọ̀ sọ́ọ́ àmọ́ má sọ fún ẹni tí ń ṣe ẹ̀wọ̀ àwọn ìyàwó dáadáa wọn ò fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé bọ́yá bí àwo rẹ̀ ní ń fún lówó bóbìnrin mi ò tiẹ̀ ṣe náà yóò ṣe ń ṣe tùnà àṣírí fọ́kọ rẹ̀ ni zainabu la wa sọ fún àwa méjèèjì ní lọ́ọ́bà bìlá lọ́ọ́bà nẹ́bí sallallahu alaihi bá wa wí fún pé wá sí ti agbọ́ làárọ̀ yìí la fẹ́ mú lò àwa méjèèjì ti wá rí i pé ah, àwọn ọkọ wa yìí kò sí nǹkan kan lọ́wọ́ tiwọn náà àwọn tá a pa ń lọ sí sàrà fún àwọn ọkọ wa yìí ọ̀bẹ tà jù wọn lọ ǹjẹ́ a lè kó a lè máa kó sàrà wa ká kó fáwọn ọkọ wa àmọ́ má sọ fún anabi pé ẹni bá yà bẹ́ẹ̀ ni báyìí Bilal náà wà lọ bá anabi sallallahu alaihi wasallam anabi lọ wá béèrè anabi ní tani Bilal ní Zainab ẹgbẹ́gẹ́ la anabi wí ayu zayanib ayu azza Zainab pọ̀nù èwo nù wa <laughs> Bilal nígbà wọn lọ tó wá ní imra'atu ibn Mas'ud imra'atu ibn Mas'ud ìyàwó ibnu Mas'ud ni ọwọ́ olùfà anabi sọlọ sọlọ anabi wa dáhùn ọjọ́ náà pé a lọ wí fún wọn pé kọ́dà láàdá méjì ni òun ní bọ́ba ṣerú sàrà bẹ́ẹ̀ yọ gba láàdá sàrà yóò tún gba láàdá sílà ẹni tí ń wá kókun ẹbí ọmọ ilé tí ọmọ já okùn ẹbí so ní kúkúrú ibẹ̀ ni lè dájọ́ pé obìnrin lè yọ zaka o fún ọkọ rẹ̀ àmọ́ ni ò lè yọ zaka fún ìyàwó ní abá sì ní kí lọ́fà ìtọ́fà òòjú obìnrin ò ní responsibility àti náwó lórí ọkọ ọkọ lọ́jẹ́ dandan kọ́ náwó lórí ìyàwó rẹ̀ a sì ti gbọ́ yé ń tí mo wí náà dandan ni kéèyàn náwó lórí òbí yẹn o dandan ni nínú àwọn náfàkọ iná ìnájí ò lè kú lọ́rùn yẹn ìyàwó ọmọ òbí àfi tó bá yẹ pé láwọn òbí náà ọlọ́run bless àwọn náà láyé tiwọn náà àmọ́ wọ́n bá ti ṣe pé òbí ò lówó àbí kò níṣẹ́ àbí wọ́n ti dàgbà bùkátà wọn ti dọ̀rùn ọmọ o bẹ́ẹ̀ bá wá ṣe pé ẹ pọ̀ ẹ wà mọ bẹ́ẹ̀ ṣe pin ní àárín ara yín àmọ́ tún láàsì ni kódà kìí ṣe pọ́rọ̀ pé àbí à ń ṣe gbérù lù àlìdé nìkọ́ nínú ntọ́lọ́hún ó bíyàn bẹ́yàn ọba náà ní owó bẹ́ẹ̀ àmọ́ inú owó tí wọ́n fi ṣe kíni owó tí wọ́n jẹun tí wọ́n fi wọ aṣọ níwọ̀n bá dédé gbàgbára ẹni náà bá ti ma so uh, ibi tá a ti yà lọ bẹ̀yẹn ni pé Umaru ni wàfíl kùrbá kọ́dà wá kù tó ń ṣe yìí náà o àwọn mọ̀lẹ́bí òun náà ní ẹ̀tọ́ sí i àsekẹ́yìn ò ṣe wákùfù kọ́dà yìí tó bá jẹ́ wákùfù tí èsì zàká ọmọ ẹni èèyàn lè ṣe wákùfù fún un ọmọ ọmọ ẹni èèyàn lè ṣe kínní o lè ṣe wákùú fún èèyàn lè pé ilé yìí o kọ́ mọ wà ń lẹ̀ fún gbogbo àwọn ọmọ ọmọ ọ̀hún gbogbo èyí tó bá ní bùkátà ọ̀fẹ́ lọlé ẹ̀kọ́ ni ọ̀fẹ́ ṣe nǹkan kan ẹ̀ máa mú fún bẹ́ẹ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ wàfíìl kùrbà àwọn eléyìí tí ń jáde nù hadith yìí làwọn májẹ̀mú àwọn òfin tí ń bẹ fún bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe kínní wọ́n fẹ́ ṣe wákùú kákúfẹ̀ kan kà á ní kúkúrú kí làwọn májẹ̀mú wákùú ká tó kọ̀m̀plíìtì àdìsí. àkọ́kọ́ ni pẹ́ni tí ó ṣe wákùfù ọgbọ́dọ̀ jẹ́ jáìzù tasarrufi jáìzù àtasarrufi ẹni tó ṣe pé ọlẹ́tọ̀ ati àti gbégbèsè kan àbábìsè nǹkan kan níbi tó fẹ́ fi ṣe wákùfù ìyẹn ni pé ó ní àbọ̀lẹ́tọ̀ kan àbí mi sí i àmọ́ ní tí wọ́n fi síyàn lọ́dọ̀ àbí wọ́n ní wọ́n náà máa sọ ọ̀tún wa ló fi ṣe é Wakfu, wakfu kele yòó àkọ́kọ́ májẹ̀múnu gbogbo ní tẹ̀yìn ọba alẹ́ yẹn ṣe wákfù ìmọ̀ ìwọ ló ní àbọ̀ lẹ́tọ̀ọ́ kà bí nǹkan kan sí i. inú jáìzù tàṣọ́rọ́fì ni pé ọmọ èké ṣe wákfù ọmọ èké jí ègbọ́n ọwọ́ àjogún àìmọye ilé àbílẹ̀ lọ́dọ̀ àwọn òbí kan wá tàn pé ọmọ rù òun ṣe wákfù ọwọ́ ní ẹ má gbogbo kọ̀wá jáìzù ni ṣẹ̀ríà ó dìgbà ọba dàgbà tó bá ní sàsọ́rùfù rẹ̀ tó lè ṣe kínní ló ti wà mọ́lìsímù nù sẹ̀ríà àbínú àwọn tí tíṣẹ̀rí abánijá izu sàsọ́rùfù àwọn tí ń yọ kalẹ̀ nù ọmọ èké àbí àṣẹfì òmùgọ̀ àṣẹfì ìhù lẹni tó pé ní kọ̀ ọmọ ọ̀tún yàtọ̀ sósì ẹ máa rò pábí orí rẹ̀ ò pé orí ẹlòmíì pé àmọ́ òmùgọ̀ ni ẹni tí ẹ̀ẹ́ ọgbà sálárì twenty thousand kó tó délé tó sì ti yà pé a ah, ọ̀ya òní làwọn gbowó oṣù ó sì ná ten thousand fún àwọn èèyàn ilé oúnjẹ ṣèfíìwù ni báwọn afáàtì máa wí nù tẹ̀ǹtì bá ń serú nǹkan báwọn ṣèfí òmùgọ̀ ni irú rẹ̀ tàṣọ́rùfù rẹ̀ gẹ́rù náà fèlè fi ṣẹ̀ríà mo bá lóun fún yẹn nǹkan ṣẹ̀rí òní recognize ẹ̀ eléyìí ọmọ ti ń ṣe àwọn kan lẹ́tọ̀ọ́ sí ten thousand tọ́lọ̀ ní sòfò oníyàwó ńlé ọlọ́mọ ńlé olóbì ńlé wọ́n wá lọ bá ná ten thousand fáwọn kan lé oúnjẹ ṣẹ̀fí ìwù ṣẹ̀rí àkàrò ẹni bẹ́ẹ̀ kù gbogbo orú àwọn bẹ́ẹ̀ òun ni a fi máa ń pé ẹni tí ó ṣe wá kù gbọ́dọ̀ kíni já ìzú àtàsọ̀rọ̀ májẹ̀mú àkọ́kọ́ ntí ó sún yàn mọ́ ọlọ́run kẹ́yìn wá pé òun ṣe wá kú léyìí fẹ́ni ọba fẹ́ máa wo fíìmù lápèjúwe àbí ẹni ọba fẹ́ máa ṣe pátì ogun ẹni wọ́n máa wá lò yàyín à wákùfù kele àbí ẹni ọba fẹ́ máa wo bọ́ọ̀lù gbogbo ntí ọba ti ṣe pé ní yóò sún yàn mọ́ ọlọ́run àyèdàníyàn wákùfù mbẹ èyí wọ́n ṣe wákùfù ó méjì nínú májẹ̀mú wákùfù ni pé àyẹ̀kúnà mẹ́lẹ́n mọ̀àyánà nǹkan àfìsè wọ́pù agbọ́dọ̀ mọ́ tí ó yàtọ̀ sáwọn owó rẹ̀ yókù tó ní èèyàn kọ́lé méjì mẹ́ta mẹ́rin wá ní ilé mi kan náà àwọn ilé mi mo fi ṣe wọ́pù èwo ń bẹ ó gbọ́dọ̀ sọ pé yìí ti ń bẹ ní síríìtì báyìí nọ́mbà báyìí àmọ́ náà àwọn ilé mi mo ti fi kan ṣe wọ́pù irú wọ́pù báwọn ò nítumọ̀ nínú ṣẹ̀ríà àyẹ̀kúnà mẹ́lẹ́n mọ̀àyánà agbọ́dọ̀ máa ń tó fi ṣe wákù torí òun ti yàtọ̀ fáwọn owó rẹ̀ yókù nù òun lọ gbọ́dọ̀ nẹ́bi wí àyè tà ẹnìkan ní jogún ẹ̀ wọn è bú yàn. ó di mélòó ó di mẹ́ta nínú rẹ̀ ni pé n tá bá fi ṣe wákù kò gbọ́dọ̀ jẹ́ máa lóyún yòókù àlàkù kò gbọ́dọ̀ jẹ́ ní tí èèyàn jẹ tán nísìn tápéjú ẹ nísìn wá pé àpò rẹ̀ sí ọgọ́rùn-ún yìí òun fi ṣe wákù. wakufu kele yìí torí gbọ́n bá tẹnu bọ <laughs> àpò sí kan lé ẹ mọ́nfà rẹ̀ òun gan jẹ́ ọ̀tàn kíákíá nísìnyí ntí ń sìn ni tó ṣe pé nǹkan kan ò ní tọ́ọ̀tì ojúlówó tiẹ̀ ntí ń bá ń jáde ni àwọn èèyàn ọmọ ná nípa báyìí ń báyìí pé ní ntẹ́yìn ọ jẹ àbí ntẹ́yìn ó lò tí yóò tí ọ tán lẹ́ẹ̀kan èyí wọn ọwọ́ kínní ọwọ́ nù wákùú ó di mẹ́rin àbí ẹ̀ka àwọn náà ní sharutul wákìfì májẹ̀mú tẹ́ni ó ṣe wákùú bá gbé kalẹ̀ kọ́dà àwọn àfa ní píríncípù kan àtàkàn tí wọ́n máa dá wọn ní sharutul wákìfì kanasi shari'i sharutul wákìfì kanasi ashari'i májẹ̀mú tí oníwákìfù bá gbé kalẹ̀ ń bẹ láyé kò sí láyé mọ́ kàná sí àṣàrìí ọ̀dàbí nẹ́sù tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àyí àyí ti kí ni àyí o èèyàn ní wákù yìí lil fuqara ẹ gbọ́dọ̀ fẹ́ni jẹ́ èsì fàkírù gbogbo bó ti lè wùkọ́ jẹ́ èèyàn ní ntòun ṣe wákù yìí o àwọn aláìní ni o gbogbo ẹni tí ọba ti já láìní for any reason ẹ gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ èèyàn ní wákù yìí fún àwọn kọ̀bílà báyìí èèyàn lè ṣe bẹ́ẹ̀ lápèjúwe nísìnyí ẹlòmíì bọ́yọ́ lọ kọ́lé sírò Àbújá mo mọ àwọn ilé àwọn ilé kan bẹ Mẹ́kà àwọn bẹ Mẹdínà dòní àwọn ará alimagoribe la arọ bí n bí lọkọ àwọn bíi Morocco bíi Algeria tí wọ́n wúru ìnira táwọn rí ńgbà táwọn lọ hajj níjọ́hún wọ́n wá ló wọ́n wá lọ kọ́lé kalẹ̀ pé gbogbo ẹni tó bá ti wá láti ìlú wa o àwọn ni kí wọ́n máa gbélé ìgbọ́n wá hajj ẹnìkan gbọ́dọ̀ gbà kọ́ bọ̀ lọ́wọ́ wọn kọ́dọ̀ ọmọ Saudi ọ̀gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ sharutul waqifi kanasi ashari lápèjúwe lọ́dọ̀ wa ń bì èèyàn wá lọ Àbújá orí báwọn èèyàn ṣe ń dààmú ilé ilé sòrò orí làbújá bóyá kan wá yẹjú nǹkan kan hòtẹ́ẹ̀lì sì wọ́n ọwọ́ akọ́lé kan bó ṣe fúláàtì kan bá ọgbẹ́ni ọba ti wá láti adéta o àbí láti Ìlọrin ẹ̀hún ń gbé fúláàtì kan la pé Ìlọrin ó ti pọ̀ jù fún yìí o ẹni ọba ti wá láti di báyìí o kì í sọ̀rọ̀ ẹ̀rín ńgbò ti mẹ́nu bá òun èèyàn gbọ́dọ̀ wá pé ọ̀rẹ́ mi lélẹ́ yìí ọmọ pàkátà ni ìwé sadéta kò gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ sharutul waqifi kanasi àwọn àfa àmà tẹnumọ́ púpọ̀ tóun ló ní wákùfù rẹ̀ ibi ó sì lóun fẹ́ òun fẹ́ fi sínú ìwọ̀n à ń bẹ́ o kò sí mọ́ o ẹ̀yin ọ̀lẹ́ ẹ̀tọ́ àti kíkíni àti yí májẹ̀mú rẹ̀ padà àyí májẹ̀mú ẹni tí ọgbẹ́ wákùfù kalẹ̀ padà àwọn wọ̀nyí ní ní kúkúrú májẹ̀mú tó rò má wákùfù èyí tó kù nù hadith yìí Umaru ní ẹ máa fáwọn aláìní àwọn mọ̀lẹ́bí òun wàfẹ́ rẹ̀ kọ́ọ̀bì ẹni ọba wà lóko ẹrú tó kówó tí ọ san tí ó mú kó lóko ẹrú ọmọrù ni mú nù wá fún un fún wa fi ẹni tí ń jagun sójú ọ̀nà tọ́lọ́hún àwọn mujahidun fún nù wá fún un ẹni tí bẹ lójú ọ̀nà àjò kọ́dà bó dólówó ń lu rẹ̀ àmọ́ náwó tán nílùú tó ẹni bẹ́ẹ̀ là ń ní kíni Umaru ní ẹ fún un náà ní ẹni wákù wọ́gbọ́ ìfì ẹ̀wò tẹ́fì mọ̀ pé ẹni ọba ṣe wákù ó ní ó ní ṣòríyà ó ní lébàtì àti specify ẹni ọba wù ẹ̀wọ̀n tí Umaru Umaru látàwọn àlejò irú èyí tí mo mú wá fún yín lápèjúwe lẹ́ẹ̀kan pé yẹn kọ́lé kan sábújá àbí nǹkan kan irú ẹ̀ ní Umaru náà wí gbogbo ẹ̀ ń tọ́ bá jérò wọn tiẹ̀ wulẹ̀ wàá fìlú kan sí gbogbo ẹ̀ tẹ́ bá rí kọjẹ́ kínní ọjẹ́ gbọ́ ifù ìyẹn ni kẹ́yìn tẹ́ ń gbé òlùwọ̀n ẹ̀ sí i gbogbo àlejò yá ah, kò ríbi tí ó sùn kò mọ àyàn kankan rí Umaru ní ọlẹ́tọ̀ sí ntẹ́ bá rí nbí wákò nìkan náà kò mú mbẹ́. La junaha ala man waliyaha an ya'kula minha bil ma'ruf ìdájọ́ ńláńlá kan lélẹ̀ Umaru ní bí wákò bá wà wà lẹ̀ wákò ọ̀sán ni máa mójútó rẹ̀ àbí àá ní ta ń pè ní anaziru olùsàmójútó wákùú olùsàmójútó wákùú yìí bí wọn bá fọ́ọ̀lù sínú gbogbo kàtígórì tí wọn márùn kàkalẹ̀ yìí kò gbọ́dọ̀ lò ó lápèjúwe kìí ṣe fàkírù kò sínú mọ̀lẹ́bí rẹ̀ kò wà lóko ẹrú kò jagun kìí sọmọ orí ìrìn kìí ṣe àjòjì kò gbọ́dọ̀ wá pé nítorí pé àwa ni là ń mójútó èèyàn bí wọn bá wá ń di nǹkan ibi àti ń ṣe náà láti ń jẹ ọ̀rọ̀ wákìfù ò rí bẹ́ẹ̀ o ẹnu pé bọ́bá wa ní àbọ́bá rí bẹ́ẹ̀ iye báyìí lẹ́ẹ̀ mọ̀ fún mi ní sálárì ẹ wà èyí ń lẹ́ẹ̀kan wá fún un nínú kínní nínú wákìfù òun ni wọ́n mọ̀ yìí láàjò náà hà àlámán wàlíyà ẹni tí ń mójútó wákìfù kò séèwọ̀ fún un an ya'kula minha bil ma'ruf kọjẹ ń bẹ bil ma'ruf ibi tí dájọ́ wa wà nù bil ma'ruf ọ̀pọ̀lọpọ̀ bí àyà kùránì àbádì ìfìlẹ̀ màríláwù bil ma'ruf ẹlòmíì ó tún pé pẹ̀lú dáadáa <laughs> bil ma'ruf yẹn àyè èsè pẹ̀lú dáadáa o pé ẹ̀jẹ̀ pẹ̀lú dáadáa kọ̀bá wa bẹ́ẹ̀ jẹ́ tán náà. <laughs> pé á pẹ̀lú dáadáa náà ni. alimaarufu ima nítumọ̀ bí kọ́ńtẹ́kìtì bá ṣe wà ní. maarufu ma túmọ̀ kíni dáadáa ń gbà mí ara ẹni kíni alamuru bil maaruf wan nahyu àní. alimaarufu ń gbà mí ìtumọ̀ ẹ̀ ní pé kíni fil urfi wal aada ntọ́jẹ́ àládàlú ntọ́jẹ́ ntáwọn èèyàn mọ̀ nílùú ni irú ẹ̀ ní túmọ̀ kíni irú ẹni tó máa màrúfù ní àjà bí màrúfù ṣe máa wà nù bí síyá kò bí context lẹ́ẹ̀fì mà tó máa ṣe dáadáa lélẹ́yìn àbí màrúfù látara kínni àlùrúfù wàl àdà ara rúfù tọ́jú eléyìí ni pé bẹ́ẹ̀ bá rí gbogbo ibi tí ti ń sọ̀rọ̀ sọ̀dáàkù obìnrin obìnrin tí ọkọ rẹ̀ sọ pé iye báyìí lòun ó fún ọ tí wọ́n fi fẹ́ra wọn wọ́n padà wá dìyàn ya iye báyìí ni ọ yẹ kó fún un ya iye báyìí lòun ó fún ọ ah, iye èló ni wọ́n lé ẹ ọ̀sán àwọn òwì nkankan wọ́n náà ń fọ òwì nkankan ah, tó ọ fún ní kẹ́ni bẹ́ẹ̀lì màrú irú sàdáàkì tí irú rẹ̀ bá ń gbà láwùjọ ní ọrùfù àti kẹ́ni àti àádá wọn. bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà ẹni ọba ṣe nàzẹ́rù wákfì yóò máa jẹ́ ń bẹ́ bẹ́ẹ̀lì màrú ní òdiwọ̀n tí a mà ní àwùjọ ni. lápèjúwe nísìnyí àmọ́ pé bẹ́ẹ̀yàn bá ń ṣiṣẹ́ tí ń wá láago méje yóò sì close ní aago mẹ́ta àbí mẹ́ta àbọ̀ àmọ́ iye tí on the average ya iye báyìí níjọba máa san èyí tíjọba ń san òun ńgbà tẹ́lẹ̀ yìí ṣe tìjọba kò gbọ́dọ̀ wá pé èyí tíjọba ń san òun ní ẹ̀ẹ́sàn fún un torí ti ń jẹ́ bẹ́ẹ̀ màrúfin o ẹ wo kàtígórì ibi tí wákùú yìí fọ́ọ̀lù sígá irú wákùú báyìí aládàáni ni kọ́ra bó ṣe tìjọba náà ẹ wo bóyá federal ni àbí kéèyàn máa wà pé ibi federal ń tẹ̀yẹ báyà ṣé federal nìwọ ìtumọ̀ bíi màrúfù ti ṣẹ̀rí àwọn yìí nù pé a nídìí wọn bó ṣe wà nídìí wọn rúṣẹ́ tí o ṣe bọ́ ọ bá lọ ṣe ń bò mí iye báyìí ni wọ́n ṣe kí ni iye báyìí ni wọ́n fọ́ ìwọ náà lẹ́tọ̀ọ́ sí iye ènìyàn òun ni irú ìdájọ́ yìí náà lọ́lọ́ bí ẹ̀yin tẹ́ mójútó wọ ọmọ òru kan. irú ìdájọ́ báyìí náà ni bẹ́ẹ̀ yẹn bá mójútó kínni owó ọmọ òru kan tí sẹ̀rí àníkọ̀ láì fi bẹ́ẹ̀ yẹn bá lè ṣe kínni bọ́ba lè jẹ́ ńbẹ fàlíyà kúlbìl àhà bíl màrúfì náà ní ńbẹ ọ̀pọ̀lọpọ̀ kọ́ jẹ́ pẹ̀lú dáadáa kínni èwo ni jíjẹ jẹ́ ọ̀dà èwo lèyí tí ọjẹ́ dáadáa ìtumọ̀ ń bẹ̀ wọn gẹ́gẹ́ bil ma'ruf ayé bil urfi wal aada a bí èèyàn bá ń ṣe irú tí ń bá ń rẹ́ ń dàrú sáfíìsì báyìí ọ lẹ́tọ̀ọ́ sí iye báyìí kò gbọ́dọ̀ mójú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá mójú wákùfù bẹ́ẹ̀ náà wá ní gbogbo ní téèyàn bá mójú tó ẹn masalasi ìwọ lọ ń tan náà bẹ ìwọ lọ ń pa ìwọ lọ ń o lè ṣe é lọ́fẹ̀ẹ́ o kò láìsí ká wò pé kí ni ó ṣe déédéé rẹ̀ bíl màrúf àbẹ́yìn ni ẹ̀ ṣètò masalasi wọ́n wá gbowó jọ masalasi ẹ̀yin náà lẹ́sẹ̀ wàhálà ẹ̀ lọ bẹ́ẹ̀ ni báyìí ẹ̀ lọ bẹ́ẹ̀ ni báyìí pé a tún masalasi ṣe a fẹ́ ṣe nǹkan kẹ́ wọ́n ní àwa náà gbowó ẹ̀ wá gbọ́dọ̀ wó pé ní a nígbà ìgbé one million ní àríkújọ yìí báwa náà bá mú hundred thousand bẹ́ẹ̀ kè é pọ̀jù ọ̀rọ̀ kè é pọ̀jù bill ma'ruf ẹ wàá wò ká bí yẹn bá ti rú iṣẹ́ báyìí níbòmíì náà èèlò ni wọ́n máa fún wọn tó ẹlẹ́kọ̀ọ́jà fi sáàrin ọ̀pọ̀lọpọ̀ ti ń dájà lẹ̀ lónìí látara ìgbọ́ náà sòkòrá ní àtàdé ti yé ni gbogbo ntí ọba ti ṣe pé ní àfòdì sí pé iye báyìí ní san iye báyìí ní gbà bọ́ba di pé fanfa fẹ́ dé ntíṣẹ̀rí àní a máa wò ní kíni bíl màrú nípa báyìí wọ́n máa rò ní kọ̀lẹ́tọ̀ akọ̀kọ̀ léwọ̀ àyà kùlà mí ha bíl ma aw an yut'ima sadiqan aw an yut'ima kọ́dà kó fún ọ̀rẹ́ jẹ mẹ́ èyí ò náà bíl màrú àwọn tá a mọ̀ pé ní a gbogbo bí èèyàn bá wà lápèjúwe nísìnyí èèyàn wà ní ibi iṣẹ́ lọ́fíìsì wọ́n sì ra pure water síbẹ̀ àbí wọ́n ra table water síbẹ̀ àbáwọn ọ́fíìsì tó tún ṣe díẹ̀ àwọn ní nescafe àbí àbí tea máàlámù wa kí máàlámù ní ọ́fíìsì sẹ́mi kókò síjọba kan tí ó pè ní o ṣe lè po tíì fún àbí ó ti wà nínú bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì màrú ẹnu pé ìtí ò sínú bẹ́ẹ̀lì màrú fi ni pé ńgbà tọ́ rẹ̀ tún wá ń lọ àtúnwá di mílíkì méjì sínú. No náílọ́nù pé ìjọba ló kú ní a èyí òun ti kú ọ ní bíl màrú àmọ́ ìjọba náà ti rò mẹ́ èrò pé a yóò mú tí báwọn yẹn bá sì wà wá náà yóò sá fún àwọn náà yóò sì wọ́n lálejò èyí tí wọ́n mọ̀ rú nínú o àwọn yóò tọ́ ẹ mọ́ sọ̀dí kan bí yẹn bá wà ń kó bẹ́ẹ̀ náà ọ wà ń ṣọ́ọ̀pù kan ní ọ̀ ń tajà ní ọ̀rẹ́ wa ẹ mú tọ́mùtọ́mù yìí kan téèyàn mọ̀ pé bíl màrú fi àmọ́ ìjẹ́lómi máa ṣe tí a wà á di kíní ògidè pé ọ̀gá òkú ní mà wàláyé wọ̀ ni sọ́ọ̀tù lèyàn ń jẹ gbogbo ẹni tó bá ti pé ń gba sálárì rẹ̀ ọ̀lẹ́tọ̀ sí nǹkan mi lẹ́yìn sálárì o ọ̀gá ara àwọn sẹ́ńbì kan gbàtà wa débẹ̀ owó wa di ọ̀ọ́dáwó padà fún ọ̀gá ni bọ́gà bá ní hundred thousand one ta kìíní ìdíyẹn wa dé kó tó di ninety ọ̀gá ló ní ten tó kù o torí pé bí ọba ṣe pé opposite ní tọ́ ọdọ́run tí wọ́n ló di one ten ó fóònù ọ̀gá àbí òdodo ṣẹ̀rí ọ̀fẹ́ yẹn jẹ ní pé hundred thousand mọ́ra lọ́sẹ̀ tó lọ ọ̀yá lọ ọ̀rà wa ọ̀wá dọ̀hún wọ́n ló di one ten ẹ̀dá kan yóò fóònù ọ̀gá àbí ńjọ́ tó bá di ninety náà ọ̀gá ló ní ten torí wọ́n gba salary tiẹ̀ gbogbo ẹni tí ó wà ní ṣọ́ọ̀pù táwọn èèyàn máa wá wójú re tiẹ̀ tí wọ́n fi máa pa á ó ń ṣọ́ọ̀bù la kò lẹ́tọ̀ọ́ o gbogbo ìṣẹ̀rẹ́ ìsìlámù yẹn o kọ́lọ̀ ń kó jẹ́ kí halali kọ́ kọ́rọ̀ wa lọ́rùn kó lé wa kó ń di haramu. gayru mutamawwilin fihi ẹ umaru jẹ̀dí kílíà rẹ̀ pé jẹ́ ń bẹ́ẹ̀ fún rẹ̀ jẹ́ gayru mutamawwilin èyí wọn fi mú nǹkan bẹ́ẹ̀ ọ̀sọ́ di tiẹ̀ o mutamawwili ay mutamallikin èyí wọn fi hóònù nǹkan bẹ́ẹ̀ ona náà làlàyé tá a ṣe ni ntọ́ba wà bílí màrú fi ta mọ̀ kí a kọ̀ sẹ́ni tí ó pè é yẹn ṣe mú pure water àbí ó ṣe látọ̀mtọ̀m kan bí ọjà pé a ah, nílùú wa yìí o bílí màrú bí ọba ti kọjá bẹ́ẹ̀ o bọ́bá yìí ṣe pé ìlú kan bẹ táwọn ọgbà yìí tọ́mtọ̀m kan gan ó dé wọ̀ náà nù ọba ìpá àwọn ìlú ya àwọn strict débẹ̀ pé kọ́dà tọ́mtọ̀m ẹ̀yọ̀ kan ọ̀lẹ́tọ̀ àti fi ṣèyàn lálejò ọ̀lẹ́tọ̀ náà nù bọ́ba fi tọ́mtọ́m báwọn ṣe èèyàn lálejò ọ̀mù nù owó rẹ̀ ọ̀dà padà síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ó jọ ọmọ wa la wàláì téèyàn bá jẹ ti ma ẹ̀mí rẹ̀ ó balẹ̀ láyé balẹ̀ ọkàn máa wá jí máa sùn nù haramu lọ tí tó ń lọ pàdé èyí tó burú jù ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ owó yẹ wo bá nẹ́bi ti anabi sọ̀rọ̀ sọ́la mo dìde ńjọ́ kan wá anabi àmà bá wọn sọ̀hábẹ́ sọ̀rọ̀ bíi rídù pété mà anabi àmà ẹsẹ̀ bá wọn sọ̀hábẹ́ léyìí tí wọn fi gbàgbọ́ yé rẹ̀ ẹgbẹ́tí la anabi wíńjọ náà anabi ni ayyukum malu warasatihi ahabu ilayhi min mali ìbéèrè tá anabi béèrè ńjọ́ kan ta àwọn tí ó jogun rẹ̀ wù jowó tiẹ̀ lọ ayyukum màálù warasatihi ahabu ilayhi min mali tá ń fẹ́ràn owó àwọn tí ó jogun rẹ̀ ju owó tiẹ̀ gan lọ. àwọn sọ abẹ́ ní kò sí ẹni tó rẹ̀ bá pé owó tiẹ̀ ní lèyàn fẹ́ràn jù ní ó wù yẹn jù. ànábi yẹn ẹ̀ àti pé tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ mọ̀ o. n ti ń jówó tí ò lè tẹ̀ náà gbàdẹ wà láyé gbogbo yìí tí ẹ̀ nàtẹ́ ẹ bá fi kú ò láyé òun ẹ̀yìn kẹ́ ẹ ní ẹ̀ kan bá wọn kan tọ́jú ẹ̀yìn ibi tí ń lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń tí ń máwùn yẹn jẹ haramu lónìí owó tí wọn ní náà ni wàláì tọ́ba ìpẹ́ nu èyí táwọn ọ̀jẹ̀ ńgbà wọn wà láyé òpin péyàn ọgbẹ ayé agbé hundred agbé eighty kọjá nílé náà kankan máa bá ti dépò báwọn náà béèyàn bá sírò rẹ̀ pé tóun iná dọjọ́ ku ẹlòmíì multiply by fifty rẹ̀ ní kó jẹ kalẹ̀ lónìí pé bọ́ bá gbé ọgọ́rùn ọdún bígbà tó pé yóò gbọ́ ọgọ́rùn márùn mi sí òun ni ọ̀jẹ́ lomi ọ̀gbanu ní haramu ama jẹ haramu ama jàmbá yẹn òun lójú ọ̀pọ̀ láyé ànábì lówó ẹ̀kọ́ owó àwọn tí ó dogun ni àmọ́ wọ́n ló ṣe ìṣirò ẹ̀ ibi tí wúwa nù àwọn làwọn ọ̀nà ìwọ ló ṣe ìṣàbù ẹ̀ ńgbèdé ìgbà wọn làwọn kó jọ ìbá wọn bá ń lẹ̀ yìí ìwọ lọ mọ bó ti débẹ̀ ìwọ lọ lọ́wọ́ bí àmọ́wọ́ kò ní ọ̀kan báwọn kan kó jọ kalẹ̀ ni torí náà ẹ̀dá kan ọlọ́run ó ṣe halal ní fún wa o yóò gbé wa jìnnà sí haram هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè oníbéèrè ẹlẹ́gbẹ́ akẹ́tọ́jú ẹ̀ bàbá di gbàtà ní ǹjẹ́ ọ̀la ní òṣùbù ìbéèrè ẹ̀ tọ́jú ẹ̀ ìbéèrè oníbéèrè ní kúkúrú ọjọ́ ti lọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́n sọ ń béèrè ilé sàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ lónìí lóríṣiríṣi nǹkan là ń rí mọ́sálásí lóòótọ́ ẹlòmíì ọ̀fẹ́ lè máa tẹ̀yàn mọ́lẹ̀ tí ọmọ fẹ́ múnira wá ntí sẹ̀rí àwi níta nábì wí ni pé wàlá tada'u bainakum furjatan lish-shaytan aw kama qala sallallahu alaihi wasallam ntí sẹ̀rí ọ̀fẹ́ ni àfo láàrin wa àti ẹni tí ń ṣe kíni ẹ̀ńtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá wá lè ṣe tí àfo òní tí òfin ní sí òun ní sẹ̀rí àní àwa àmọ́ kì í ṣe pé dandan kọ́dà eléyìí tẹ́ wí wọn ọ̀pọ̀lọpọ̀ yìí fura sí ni tọ́ba yìí pé bí ni lẹ́ fi ń kan ara wọn àfọ́ wà láàrin yín ní kúkúrú ni pé gbogbo ọ̀nà téèyàn bá fi lè gbó kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àfo òfin ní tí òfin ní sí láàrin tí ó ní jẹ́ nira fẹ́nìkan nínú àwọn méjèèjì tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yàn àbọ̀ wà ní ẹ̀gbẹ́ àlàáfíà yẹn so ó fi máa bí ó fi máa ìgúnpá látòkè wálẹ̀ kéèyàn ó make sure pé kò sí àlàfo léyìí tí ò ní múnira wá fún ẹnìkankan ètí ó ṣe pàtàkì ni ìbéèrè oníbéèrè bóyá ná àwọn obìnrin ni wọn ní obìnrin tó wà nílé ọkọ tọ́lọ́n sí gùn ní àsìkí àmọ́. Eh, ok ilé ọkọ tó jẹ́ polygamous family ìyẹn ní pọ́kọ níjúyàwó kan lọ sétí ọba ṣe wákùú yìí kó ṣe wákùú fọ́kọ rẹ̀ lọ́dà ni àbí fún àwọn ọmọ tiẹ̀ èwo lọ́dà jù eh, ọlọ́run san arábìnrin yìí lẹ́sàn dáadáa mo rò pé ìbéèrè náà yé torí pé ìtọ́ bá jẹ́ ti ọkọ rẹ̀ kìí sàwọn ọmọ tiẹ̀ nìkan ni yóò ní ọba ìpè ìtọ́ dáa jù ní ń béèrè ni.

náà. ẹ dákun ẹ dákun ẹ jẹ́ àfọ béèrè béèrè wọn náà. náà. ẹ ẹ ok ilé tó jẹ́ wákù àbí. ok fáwọn tí ń gbélé ń ta léyìn ta ní ilé gan-an àmẹ́nìkan jáde ẹnìkan wọlé tẹ́nàǹtì tí ọ̀sánwó ẹ lè jáde náà ni àbí èyí tí ọ̀ọ́dín wà bàjẹ́ ẹ́ ń ṣé wọ́n ṣe ẹ̀gbọ́ yé wá kó túmọ̀ kún ọmọ gbé bẹ̀ ẹ́ ẹ lè fi ilé yìí rẹ́ǹtì fáwọn tó lówó tí wọ́n lè máa tètè sanwó owó tí ń bá wá ń jáde ń bẹ̀ ẹ́ àwọn fòkọ̀rá àwùjọ ẹ̀ máa wá ná fún wọn ìgbà míì ó pè é ju kẹgbẹ́ káwọn fòkọ̀rá torí àwọn ò ní sanwó àmọ́ wọn ò ní láǹfààní kan tí tí wọ́n jẹ ni àwọn èèyàn ti try lónìí kódà wọ́n rí i pé kẹ́ ẹ fi lé rẹ́ǹtì fáwọn tí tí wọ́n lówó nígbà yẹn bá ti ní ilé ti tó yẹ báyìí nísìnyí táwọn ò ní ń jú owó tí ń bá wá ń jáde ń bẹ́ẹ̀ ẹ máa wá wo kí lọ́kàn lọ́rọ̀ àwọn fòkọ̀ráwù torí pé ilé tẹ lé jẹun bẹ́ẹ̀ bá kàn wá fún lé gàgàrà lásán sí ó bí abùkátà rẹ̀ so bó ti jẹnu àmì ìtọ́ bá yẹ pé fàkírù ní gbé bẹ́ẹ̀ àbí ṣé ìtẹ́ wí nìyẹn tó pé òun náà ni wọn ò wulẹ̀ fi rẹ́ǹtì pé fàkírù ni wọn náà máa gbé bẹ́ẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ àti gbé àti ṣékínni àti lé e kó ń bẹ́ẹ̀ lópin ìgbà tí ọba ti ń tọ́ ta ko wákùú ẹ̀rántí pé mo ní wákùú gbọ́dọ̀ jẹ́ kí ni ní tá a súnmọ́ ọlọ́run ǹjẹ́ ọba ti di pé ń fi ń sẹ lọ́hùn ni kò lẹ́tọ̀ọ́ sí wákù yẹn mọ́ ọ̀kan bẹ tó yẹ ká fi kún náà tọ́ba yìí pé ní wákù yìí wá wà bẹ́ẹ̀ lọ títí àwọn wákù ọlọ́gọ́rùn-ún méjì ọdún bẹ tọ́padà wá di pé kéèyàn owóró àdúgbò tá a wà yìí àbírú Táíwò nílọrin ilé tí wọ́n ti kọ́ lọ́gọ́rùn ọdún sẹ́yìn ṣé yóò lè dúró Táíwò wọn lónìí káwá pé àwọn lè yẹn ta wákù wọn lè yẹn fi wákù ṣe nǹkan kan yọ ọmọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ̀ wá ní padà wúlò fún ntí ẹni ó ṣe wá fù ú tó torí ẹ̀ gbé kalẹ̀ tó bá dirú bẹ́ẹ̀ àwọn àlùfáà aláàlẹ́ ta owó tá a bá ti wá ta yẹn á wà á fi kọ́ ntí ó ṣe déédéé ntí àníyàn rẹ̀ ó fi lè máa bá a lọ sódìé wa sallallahu ala nabiyyina.